أبغي الحق وتظلم الأنبياء بغير حق ويقول ونقول ذوقوا عذاب الحريق أعوذ بالله من الشيطان الرجيم لقد سمع الله قول الذين قالوا الله فقير ونحن أغنياء فنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ونقول ذوقوا عذاب الحريق alhamdulillah ọba tí ó kàdára ìpàdé wa ó ṣe rọrùn fún wa náà lẹ́nì abẹ̀mú ọ̀nà rẹ̀ rẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ ó jẹ́ pàtàkì wa lápá lórí lọ́wọ́ wa tí a bá ọ̀nà ọ̀nà dé tó fi dìbí pé ọ̀kan nínú òfin mẹ́wàá ọlọ́run fún náà òun lọ́ba tí ó níbẹ̀rẹ̀ òun ló torí pé kò sí bẹ̀rẹ̀ ọ̀hún gbèlé òpin abẹ̀ẹ́nú àrùn rẹ̀ ọlọ́run mọ́ṣẹ́ ramadan ẹ̀sìn ẹ̀mí wá fún ọlọ́run ṣe jàpá tún lórí ọ̀pọ̀ ọjọ́ tuntun lórí rẹ̀ wọ́n wá ṣe ramadan eléyìí mọ́ṣẹ́ lọ́kọ̀ fún ọlọ́run ẹnu wọn bá tó pè yí gbogbo táàrí ṣe nínú mẹ́wàá tó sáájú yìí nínú iṣẹ́ olóore pàtàkì wa ṣe ọlọ́run àforíjì tó bá kù táì sí ìlú pàtàkì wa rí ọ̀la ìgbìmọ̀ àti gbogbo ẹrú mùsùlùmí lọ́kùnrin lóbìnrin àtúwákèké lásìkò àjúbì ọba láti mọ̀hánà ọgọ́ta alọ́tọ́gbàgbà lọ́wọ́ wa orílẹ̀-èdè nàìjíríà mọ́ta àtiwọlé àbálẹ̀ ẹgbẹ́ ọlọ́run gbogbo mutara tí ń ní mùsùlùmí lápapọ̀ ọlọ́run mọ́ta àdújútù sílẹ̀ atọ́lọ́ àlékún kẹ àlékún yọ̀pá nọ́bọ̀ Muhammad àwọn aráalé rẹ̀ àwọn fàhánà gbogbo àwọn tí wọ́n tẹ̀lé tó pọ̀lú òṣìṣẹ́ ọlọ́run láti tó pọ̀lú ti bá nẹ́bí dìde títí tó bá yóò ti ààrẹ ìmọ̀rọ̀rùn ọgbọ̀rọ̀ ọlọ́ẹ̀kẹta àyà ọgbọ̀rùn méjì ó dé mẹ́rìndínlógún ọ̀rọ̀ àti wà ẹ̀bá bàbá àyà 181 ibi tí a ti gbé lánàá Allah subhanahu ara ó sàlàyé fún wa nípa ahun nípa kí ni kò sí ròyìn mùmìnì bẹ́ẹ̀ lọ́nà aláṣọ àkàrà wọ́tà áàlá kò fẹ́ fún wa kalẹ̀ láti má rore gbogbo ẹni tó ń pè tó ń pè láàrún tó ń fa àwọn òyìn rẹ̀ ọ̀rọ̀ òṣòro fún tó gbogbo ẹni bá fẹ́ máa rí ìkẹ́ àánú látọ̀dọ̀ ọlọ́run ó gbọ́dọ̀ lé máa yáwó ó gbọ́dọ̀ lé máa mẹ́ torí pé àwọn ẹlẹ́kẹ̀ wọ́n máa tọrọ fún ẹrú bẹ́ẹ̀ pé àwọn àti na mú fèké ń kárẹ̀bà ọlọ́run gbogbo àwọn tí wọ́n kọ́ sójú ọ̀nà rẹ̀ yìí tí wọ́n sàánú ẹrú rẹ̀ bá wa fún wọn lárọ̀ tó máa fi ọ̀rọ̀ àrọ̀ àdìtìrí kẹ́mẹ̀ pé àmàlẹ́kà ó lágbára pọ̀ gbogbo bàbá ìwà sì ń kẹ́ ẹrú lábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ ti kí ni yóò máa kẹ́ ni kò wá fẹ́ ẹni tó lè kẹ́ ẹrú tó lè tu ọba tó dá wa. lẹ́yìn ọ̀rọ̀ yẹn lọ́wọ́ aláwọ̀ sọ wípé làkọ́ni sẹ̀mí àwùjọ òkọ́wùlẹ̀lẹ̀mí nà ọ́lú. làkọ́ni sẹ́mi àwùjọ òkọ́wùlẹ̀lẹ̀mí nà ọ́lú. إن الله فقير ونحن أغنياء نعم فنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق لقد سمع الله قول الذين قالوا بلغي فرندي ọba láàáfin ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọlọ́ọ̀pọ̀ àti tàbàbà yìí ó ti bẹ̀rẹ̀ súrà kan kí àjọ súrà yẹn súrátùlù mùdábálà súrátù àti súrátùlù mùdábálà níbi tí aláàánú mo ti gbọ́ ìfàǹfà ìfọ̀rọ̀ ìtakóso ọ̀rọ̀ láàrin ànẹ́bì àti káwọ́lẹ́sù bíntù faralábà ọlọ́run ni mo gbọ́ ayẹ̀ ìràwọ̀ olùmọ́mọ́ tí ń sọ fún wa pé tó bá jẹ́ pé àwọ̀ àṣùwà náà wọ́n tààlà ó bá sọ fún ara rẹ̀ pé làkọ́bí tẹ̀mí ọ̀wọ́ àjẹ́pẹ́rú òyìn ọlọ́run ní pé àtẹ̀mí ẹ̀wù ọba tí kékeré ní ìrìnàgbọ́ tàbí ká sọ pé àtẹ̀mí ẹ̀wù ní sí pẹ̀tẹ̀lá gbígbọ́ nínú òyìn ọba bẹ́ẹ̀dá ni gbogbo nǹkan táwọn èèyàn ń sìn torí ọ̀pọ̀ sọ́ba bẹ́ẹ̀dá kò lè gbọ́ èèyàn olé bọ́ọ̀lù sọ̀rọ̀ ó bá tá a bá ní àwọn tó ń sí yẹn kọ́ àwọn tí wọ́n sí yẹn gbogbo tẹ̀lé tó fún wọn kọ́ ni wọ́n gbọ́ àmọ́ Allah subhanahu wa ta'ala nínú tẹ̀lé sọ́tò mọ̀jádálà àti àyà yìí ó wá fi ń dà nẹ́bí lójú wípé làkọ́bí sẹ́yìn àwòrán ó àwọn àdáǹfì ìyẹn ó ti dára lójú wípé gbogbo ẹni tí máa ń pe ọlọ́run ọlọ́run tó fi lo òun wa. bá bá rù sùn dìde mi rò kú kí láti sọ sami Allahu liman hamidah ọlọ́ọ̀bá aláhùn gbọ́ ẹni tí ń dúpẹ́ fún àjẹ́pẹ́ àtìsámọ́nù nínú ìjọba rẹ̀bà ni gbogbo ń bá àbáwá wí táwọn sọ kẹ́lẹ́kẹ́lẹ́ táwọn sọ ní gbangba ẹ̀jẹ̀ bábà tí ọba tó bá wá fi ògbọ̀ owó sọ pé làkọ́sí pàápàá fẹ́mi àwòrán òun àláhùn gbọ́ òun ti gbọ́

lagos àmọ́ Allah subhanahu wa ta'ala ó ń gbọ́ sani Allah olóhùn gbọ́ ọ̀lẹ̀lẹ̀ àwọn tí sọ pé iná wọn wà bọ́lọ̀ tí wọ́n sọ wípé sọ́rọ̀ wọ́n ní ìnà lọ́à dájájú Allah fàkírù lọ́dọ̀ wọn ẹni tó ń pè ní fàkírù olùlòsì aláìní wọ́n wá ní ìnà lọ́à fàkírù ẹni tí àwọn gómìnà ọlọ́rọ̀ bọ́lọ̀ tí wọ́n sọ ní agbẹ́bọ́lọ̀ sọ́sọ́ àdé

ọlọ́run gbọ́n bá ń sọ tó bá gbọ́n bá ń sọ ní òòtò fún ìrẹ́ mọ́mọ́ ọba aláàní níjẹ kí wọ́n mọ̀ tó gbọ́ oríṣà náà tún lò náà kọlù á ohun tí wọ́n ń sọ kalẹ̀ àwọn yóò wà máa kàtàrí kí àwọn òfin dé ẹ̀fẹ́ ńlá ni wọ́n dá ẹ̀fẹ́ wọn lẹ́ẹ̀kejì wọ́n tún wọ́n máa ń pa àwọn àgẹ́bí ọlọ́run pípa tó ń pa àwọn àgẹ́bí ọlọ́run kò ìrẹ̀ ha tí ìṣe pé wọ́n lẹ́tọ̀ọ́ sí pípa pé iṣẹ́ ní tó yẹ ká pa wọ́n wọn ò bá pípa táwọn yẹn fi ń pa wọ́n. ونقول ذوقوا عذاب الحميم الله سبحانه وتعالى ọ̀rọ̀ kábílẹ̀ mà pọ̀ gbọ́n tí wọ́n sọ wádà kúl àwọn aṣọ fún ọ̀tọ́ bá ti jọ àrọ̀ kìyàmà zúrùkù àbáàbà ìhàrí ẹ máa tọ́wọ̀ ìyà sílẹ̀ jónilá ẹ̀gbọ́n ti sàbẹ̀ àwọn àpàdà àwọn àwọn ni wọ́n sọ̀rọ̀ bó lọ́lọ́ ṣùgbọ́n làkọ́tí sẹ̀ní ọ̀rùwọ́rù ọ̀rẹ́ lẹ́rí ìnàkọ́rù ìnàlá àtàkìrò pẹ̀lú ìròyìn tó wà lẹ́yìn yẹn wípé wà pọ́tìlì ìwò àǹdíyà ìròyìn ẹlẹ́ẹ̀kẹ́ tó tó ní wọ́n pé àbáṣì wọ́n sọ pálá ìlú ọlọ́run wọ́n tún wá máa ń sọ àwọn àyẹ́bí ọlọ́run gbogbo ayé mà pé kò tí máa pa àdábí ọmọ ọmọ àwọn èèyàn gidi. Bàbá ara tí Yahudu yàgò wá ìlà ìlú rẹ̀. Wúlẹ̀ àìní ìwọ̀n lóyún ìlà ọ̀ọ́lù. Orí tó wọ́n wulẹ̀ tí wípọ́lọ̀ ní ẹ̀dá wùlà fáńkà fún Yahudu. Àwọn àwọn àwọn sọ̀rọ̀ wọn fún wa. Ọ̀pọ̀ wa yóò ti mọ̀ àwọn olóńtẹ̀ ní jù nínú ọ̀sẹ̀ tí wọ́n tí wọ́n sọ ní súnmọ́tẹ̀ náírà ó ní wọ̀kọ́lẹ̀ ti lè kúrú yẹ́kùn wá ìmọ̀gbẹ̀lúwìlà wọ́n wá fi àwọn òyìn ọlọ́run wọ́n ní yẹ́kùn wá ọwọ́ ọlọ́run mọ̀gbẹ̀lúwìlà ó ta láì ọlọ́run ẹ̀ẹ́ wàlúwàlú bí máa kọlu òṣèlú tó yà ohun tó yẹ wù sí láyé lónìí òní wà kọlu àwa sẹ́bi lé wọn lórí tí wọ́n sọ láti gbọ́dọ̀ sọ́ra dáadáa bẹ́ẹ̀ ọ̀bá nímọ̀ nípa ọlọ́run kọ́ má ló ṣe tí ò dá ìwó wà túbọ̀ mọ́ tó dá ni. ta ló mọ́ tó dá nínú wa kò sí ìjọba kàwá bá àbámá bá ṣe wí sátọ pé ìnà ìlà yìí wọ́n ìlà ilẹ̀ ìjọba. Àwa ọ̀rẹ́ mọ̀mí àgbọ̀wá bọ́lú àmì tó ní pàgbọ́ pé ọba adẹ́gbà ọba dáadáa ni ẹni tó ní mọ ọlọ́run lọ́kàn tuntun bọ́lú táwọn ayé sínú. ọlọ́pàá àmẹ́tùsọ́nà wàrà àríwọ̀sọ́lá ó látẹ́lẹ̀ فالوقت قد وصل الاستجابة وكان قال اما سيكون رأيه ẹ̀sì má ṣe pèrè dúkìá yín agbọ́dọ̀ mọ́ táàmù sọ àwọn tó ń ṣépè lọ́mọ wọn tó bá pàdé àti ọ̀bá padà mú mọ́ ń sọ tòrọ́ náà ọba wa ti dé kí ni ọba ti gbọ́ ni. àwọn ìyàwó ni wọ́n sọ̀rọ̀ yìí ń bà tọ́ náà ń gbọ́ ẹnu àtẹ́lu ahun ẹ̀wá wọn tẹ́lẹ̀ torí ń bà tọ́ náà ń fún àwọn òmìnira wàyè tó pọ̀ pé Ọlọ́run sọ wípé máa ń tẹ́lẹ̀ bí. Máa ń bẹ̀rẹ̀ ní ọkùnrin tó mọ́ ẹ̀kọ́ ọ̀dọ́ ní Hẹ́sánà Fàìrọ̀ ìfàwù dáhùn ẹ̀rọ ààfàn kẹfìrọ̀. Wọ́n ní ní Tọ́kí àdébì káyà ìfáwọn ọ̀hádà. Àwọn ìyàwó sáwọ́ rẹ̀ nínú ọjọ́ ìwárò pé Yá Mohammed, torí pé ọlọ́ọ̀bà aláàlò èdè ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ tí máa jẹ́ kéèyàn ẹ̀mí èèyàn ó ti láti ṣe dáadáa kí ọlọ́ọ̀bà aláàlò ó ní máa ń sálẹ̀ rí ìpòrìbò wọ́ àtọ́rùbọ̀n hàjànà tàbí bá jẹ́ ní tó jẹ́ ọlọ́rọ̀ mi yóò àwọn ẹ̀sìn wá pé káwọ̀

قتل الأنبياء بغير حق ونقول الله من جودة ويصورك ذوقوا عذاب الحميم ألا طيّة ألا طيّة ألا تكين ألا طول الله سبحانه وتعالى ó ní tó wọ́n jẹ́ kí wọ́n báwò níjọ́ àlùkìyámà nìyẹn ذلك ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد ìyàtọ̀ lọ́wọ́ fún ọjọ́jọ́ àlọ́kìyàmà ó ní dáríkà nítorí pé bìmá pọ́pdà mẹ́tí àìdíkún ń tẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ oríkì ìwájú sẹ́nà wípé ọwọ́ pọ́dà jù tìyẹn kílẹ̀ jù tì ẹnu ó wá lo bìmá pọ́pdà mẹ́tí àìdíkún

وأن الله ليس بظلام للعبيد Àwọn ìpé báwọn ọlọ́run ti ti báyẹ fún wọn, Allah ṣùgbọ́n wọ́n tààrà ń gbé wà án lọ mọ́ à, owó bá Ẹni tó lẹ́kọ̀ọ́ ló lẹ́kọ̀ọ́ káàkiri, àìlà òfin wà tí fún wa,

ìjọba amẹ́ríkà bá lọ́rọ̀ orílẹ̀-èdè kan lọ́wọ́ tó bá ti kí ni tó orílẹ̀-èdè kan lọ́wọ́ dáadáa ó gbà ẹ̀ tàbí kó jẹ́ tó nínú tó gbà lọ́wọ́ ẹ̀ olóore kan tó lè gbogbo ìpín tí wọ́n wà akọ́kọ́ ájò ní pé wàhálà tí wọ́n ń fà nínú crane lọ́wọ́lọ́wọ́ ń sìn wàhálà gbà padà ní. orí ìtúwọ́pà àìsí ìparí ogun Iraq Amẹ́ríkà ò sí ogun Iraq ó ti lé kọ̀díṣọ̀ kalẹ̀ fún gbogbo àwọn tí wò bá wọn lo ogun Iraq àwọn òmìnirìjọ pín ọrọ̀ Iraq ọ̀rọ̀ kí lọ́dẹ́ pín epo wọ́n pa epo yẹn káde bu ọ́ Amẹ́ríkà tí wọ́n sọ òun ò fẹ́ kí wọ́n fóun owó ẹ̀mí ọmọ tó ó ní kí ẹ̀rọ wà ní dáadáa wọ́n ń dán ọgbọ́n lọ́wọ́ amẹ́ríkà sì ń ba tírélà àwọn mẹ́tẹ̀ tó lè kó epo ó sì wọlé wọ́n sì ń lọ bí sẹ́bí ń tàkó epo ìráàdì wọ́n ti kó lórí ẹ̀mí sí ó wà bá àgbẹ̀mẹ̀ tó fẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì ìráàdì ọ̀tọ̀lì nígbà òní tó gbà lọ́wọ́ inú epo ni wọ́n ti kí ni torí tó lè ní kò lépo kò lépo rìfáàbù ẹ̀ ẹ̀lọ́dún dàgbẹ́ rìsáàbù rẹ̀ orí pútì sọ́tọ̀ wọ́n ti fún lásìkò ó lo rìsáàbù yẹn tán tó bá lo rìsáàbù yẹn tán kó ojú tẹ̀lé rìsáàbù rẹ̀ ó lọ wá ó lọ wọ táǹkì àti gbogbo tó wọlé wọ ó wá rọ sínú òkun pupa àbí ní òkun Atlantic Ocean ó wá ń pè kíni ó wá ń pè epo sínú ẹ̀ lẹ́kọ̀ọ́ àbáyé tó jí tálá múnú wọn táwọn ní àti gbogbo àwọn tẹ́tọ́nà ẹ̀yà ìdájọ́ rẹ̀ òjì bẹ́ẹ̀ lọ́rùn rẹ̀ ṣùgbọ́n wá fi àwọn ọ̀yẹ̀ sáré àgbà ọba tó jẹ́ pé ẹni tí ò sí oòrùn fún lọ́rọ̀ àbí ẹni tí ò sí lọ lọ́rọ̀ ẹgbẹ́ ni ọlọ́run kí wo bí bẹ́ẹ̀ ti wá ó tó máa fún ní nǹkan ọ̀rọ̀ kò sí kí ni òun wo bí bẹ́ẹ̀ ti wá ó tó fún ní nǹkan ọ̀rọ̀ nínú olè tó lọ jà ní Afghanistan àti ilẹ̀ ayé ti ń tú nínú olè tó lọ jà ní Afghanistan sáà náà Afghanistan ní àwọn nǹkan bí fúláwà kan tó ní ìsìláyé òun ló torí ẹ̀rọ bẹ̀. ẹlẹ́tẹ̀ẹ́jì wọn kàn tó ń gbìyà rẹ̀ lónìí yẹn wọ́n ní torí pé ẹni tó ní ara provision of weed tó pọ́ ní ìsìláyé tó kúrò ní. tó ń bọ́ torí ẹ̀rọ bẹ̀ lọ. wọ́n kọ́ sí wa ó lọ àmì yá àbẹ̀rẹ̀ àti. tábà nípa ló pààyàn jù láyé tó tó tó. láàrínkà nínú ọjà àìdíkù gbogbo ẹni bá ti yàtọ̀ ọlọ́run irúfẹ́ tí ń tẹ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ọba aláwọ̀ tó ti sí lè ní òkè ti ẹ̀pà náà. ẹ̀yìn ọ̀wọ̀n lẹ́yìn sáré bọ́lá nílé àmì. mo tó lè má dé ìwé sí ìyàwó rẹ̀ òun náà ní kó túbá kó tó padà sọ́dọ̀ ọlọ́run. a gbọ́dọ̀ túbá lẹ́yìn sáré bọ́lá nílé àmì. ó lẹ́rú lọ́tà wa tá a bá rí tí alẹ́ ilé kan bá mú bí abẹ́ ìfáyín lẹ́tọ̀ bá dé láwọn ọmọ bó láti ṣe ṣe tọ́kù níbẹ̀rú ẹ̀. wà á ní ọmọ à lẹ́yìn ìsàlẹ̀ bọ̀láàdùn ìlàdí the same thing tí bàbá bá yẹ aláìmú à ó yẹ aláìláàmú aláwọ̀ àwọn obìnrin rẹ̀ ọba ló ń sàn fún agbọ́dọ̀ mọ̀ yóò rò ọba dẹ́gbà ní pé lẹ́yìn ìsàlẹ̀ bọ̀láàdùn ìlàdí ó láwọn ẹrú mi ní ìrísàlù sí fún wa ìní àwọn tùbúnà alẹ́ àlẹ́ sí i wọ́n ṣe àbòsí léèwọ̀ mọ́ni ara ní bálẹ̀ àtàwọ̀ ọ̀lẹ́mù ẹgbọ́n ṣàrùsí ara yìí الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى حتى يأتينا بقربان تأكله النار قل قد جاءكم رسل من قبل بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين الذين قالوا àwọn tó ń sọ̀rọ̀ wọn fún ẹ̀yìn nínú tí wọ́n tún sọ nígbà táwọn ẹbí ìjíṣẹ́ fún wọn nínú tí wọ́n sọ bá láti sọ̀rọ̀ wà wà lẹ́wọ̀ sọ́lá òun fẹ́ kọ́ọ̀lù ìnà wà á wọ́n ní ọlọ́run tó rẹ̀ táwọn ń sìn. àyíra ilẹ̀ iná àdéhùn tó ṣe fáwọn ni pé aláàánú ìnà ni àdáwò tó condition condition wọn làwọn fún àìsí àrí pé àwọn ò ní gbà fún ẹ títí tí condition tọ́nà ń gbé láwọn lọ́wọ́ tó fi pò sí rẹ̀ kí ni condition ẹ kàtàyà ní ẹgbẹ́ àti kùnbá ní nǹkan kúlù àwọn òṣèlú gbà pò sí ẹ títí tó fi mú ẹgbẹ́ ẹ̀rà nìkan láti ju gbogbo táwọn ẹ̀ bá bá fi jẹ́ tọ́wọ́ máa ti jẹ́jẹ́ tàbí tọ́jú ìsinlọ́ lọ́pẹ̀ ní urban lápèjúwe èèyàn pẹ̀rẹ̀ léra kí lápẹ̀ urban ó pa ẹgbẹ́ láti ibi ṣe gẹ́gẹ́ ti sàárà kí lápẹ̀ urban wọ́n tá àwọn fi wójú rẹ̀ wọ́n tá àwọn fi wọ́ ìṣúná rẹ̀ lẹ́pẹ̀ urban àwọn ọ̀rọ̀ sọ báyẹn wọ́n lábẹ́ ohun táwọn gbà ní òkè àwọn ọ̀rọ̀ ọ̀nà ọ̀pá òun ti tẹ́tọ́ yóò wá gbé láti fi orúkọ bọ́lọ̀ iná wà fẹ́ láti sánà yóò wá máa jẹ kiri yẹn àwọn òṣùmọ̀ ya lùsọ lọ́rùn. Yá sí alẹ́ òkun ta kúlù ọ̀nà táwọn ọmọ ẹbí báyìí tí náà wà gbà á àti ti pẹ́ ti pẹ́ lọ́mọ nìyẹn ti fẹ́ràn ẹ̀rọ. Olóòpà gbogbo àwọn tí wọ́n mú èèyàn ẹ̀dá lórí bí wọ́n tó bá rí ṣe màjíìkì fún ẹ̀ lóra àbàkàdàbà yóò tàwọn sókè kìíní kó jáde wọ́n gbé kẹta fọ́ wọ́n lè lọ́la máa sọ o tó bá délé kò ní ṣe kí ni kò ní bá bẹ̀rẹ̀ wọ́n ti tọ̀ wọ́n ti gbà á ẹ wá rò kí ni wọ́n gbà wọ́n kọ́ ní àbáwọ̀ dání láàbọ̀ ọ̀dẹ́bí ẹ̀ àbọ̀ sí ẹ títí títí ra ó fi máa lọ ya èso ẹ̀kọ́ òṣùwàṣù àmì àmì ni o títí ra ọmọ bọ́ọ̀lẹ̀ báyìí báwa máa sí o àbọ̀kọ̀ òṣùwàṣù báyìí kúrú bí ayé yìí làkọ́ọ̀lù. làkọ́ọ̀lẹ̀ lẹ́yìn káfàrú ìhàrá ìlà bẹ́ẹ̀rùn mọ́rin. Bábá rí kíra ní máa ń bọ́ọ̀lẹ̀ láti fẹ́ mo tí wọ́n tó padà sọpọ̀ ẹni pé òbí dẹ́ni àwọn tó sọ wípé lábò lè gbà fún ẹ afẹ́ káàrí tó wà lẹ́kọ̀ọ́ sọ kalẹ̀ láti sọ́nà wà lọ́rọ̀ àwọn òǹbàrùn ẹ̀rọ̀lọ́dọ́lá kú ní àmúrù fún lára yóò rọrùn àwọn òun alábẹ̀sọ̀wọ̀ ẹgbẹ́ ẹlọ́rùn lọ́wọ́ tó sáà ìjọ ọ̀pọ̀ orí màláìkà tí wọ́n tẹ̀lé rí àmọ́ lónìí àwa táwọn tẹ̀lé sí náà àwa náà fẹ́ bí káyé àbámọ́dá kan pé bàbá yẹn gbóná àìsí sọ̀rọ̀ báyìí kíní ti ń ṣe gbogbo ní ẹ̀yẹ ń ṣe yẹn ọ̀rọ̀ yí ayẹ̀ yìí ló dé mú wọn ti rí pé gbà láwọn wọn lọ ọmọ kan sí àláwọ̀ náà níwájú rẹ̀

nígbà àzà àmì ìjòkó ó látò sínú ẹ̀rí tẹ́ gbọ́dọ̀ mú òtì ìjábọ̀ sábà sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni bá mọ́ni wàhálà táwọn tá bá dáyé lè lò mú lè bá lẹ́sẹ̀ rú yẹn adẹ́pẹ́jọ́ tẹ̀ tó bá èèyàn bá ló bá ní bí sí

òun máa rí ìrìnàjò ẹmu fún sọpọ lẹ́kọ̀ọ́ kan ẹnu mọ̀lá kọ́ lóòótọ́ tó bá bẹ̀rẹ̀ bù wá lónìí tó bá lálàjì òkè rínu òun rí kíkọ́ tó ní ṣe kíní kan níjọ́ kan òun rí kíní kan ọ̀tún ọdún òun rẹ̀ sùn tàbí kò lọ mójú tó rẹ̀ gbogbo ẹni tí máa ń fọwọ́ báyà sí gbogbo àlá tó ń bá lá yóò ṣe kíni yóò ṣe òkú rọ́ ni ó gbé bá rọ́ọ̀sì so a gbọ́dọ̀ ẹnì kan ṣoṣo kí máa fọwọ́ gbáyà rẹ̀ olùdíṣẹ́ ọlọ́run ó ní máa ra àrùbíyà ìlà àkàjá àkàfàlà ìṣòbẹ̀fì ànábì ò lára kan àyà bí kò ṣẹlẹ̀ ó lè kí ni o bó ti rí ó yá àwọn sọ̀rọ̀ àgbàwọn ládàá lójú ayé rẹ̀ tí wọ́n wá sọ ẹ̀mọ́ lálàá òun náà ti wá pé kó lóun lálàá kan kó tó bá náà lè kó bá ti kí ni kó bá ti jù alágbàlábí rẹ̀ dùgbò ọwọ́ tupu sí sáìdì ó lágbára tó gbogbo alágbàlá jòkó sí àti gbogbo àwọn èèyàn tí wọ́n wá mi ní sọ́nà tàbá rẹ̀ lẹ́tọ́ ọrụ bá náwọ́ láti inú kùrukùru ó wá tó bá aláyé sọ̀rọ̀ aláyé lọ pè sí à torí pọ̀ dàjáàlù ni wọ́n pè wọ́n sí gbogbo kan ní ó ṣe yóò máa pààyàn láyé oṣù nàìjíríà gbogbo tó wá bá láyé ń pa àwọn olóògbé ẹni tó tòye ni kò sábà tó bọ̀rọ̀ wá sí láti kò sí àwọn tó lẹ́sẹ̀ báwọn bá ti rówó báyìí wọ́n ti kiri wọ́n ti tẹ̀lé lọ́wọ́ òṣèlú ẹ̀fẹ́ wọn tó ti rówó yẹn wọn ò fẹ́ mọ̀ àwọn èèyàn fẹ́ràn ló ti lágbára yẹn ìbáwá kú lọ́la o kí ó jẹ́ pé nídìrí náà ni àwọn èèyàn fẹ́ràn àwọn tó ti wá sọ nǹkan ó làwọn yẹ̀wú nígbà wọn sọ wípé àwọn ò tẹ̀lé ẹ títí táwọn fi rí bọ́ọ̀lù bọ̀ báyìí táwọn ẹni gbàgbọ́ lórí ìtàkàjà ìbùjẹ́ láàárọ̀ ọ̀la kí ló ló kejì ẹ̀bọ́n sí òkèrè òkèrè wọ́n àtàwọn ń fọ́ bàbà àtàgbàdo àti yọ̀ ìbẹ́ni

bẹ́ẹ̀ wọ́n àwọn àkọ́tí di tí wọ́n ní ní ìwò àwọn ẹlẹ́yẹ ẹyẹlẹ́ wọn ipa torí ẹyẹlẹ́ wọn torí wọn ipa fún yẹn ẹ̀bẹ̀ ti lókì ní torí tí àwọn ẹ̀rọ sábà fún wọn bàbà kò tí ń fọ lóòrùn ìfọ lóòrùn ẹ̀dá sì dámú tó pẹ́kọ̀ àwọn aládùúgbò ẹ̀rọ ẹ̀kọ́ ládùúgbò fún wa torí ọ̀tá wọn ò balẹ̀ sí kó lọ́la wọ́n gbẹ̀yàn láti rí ló fi bẹ̀rẹ̀ mọ́rùn àwọn nínú ti ṣe ọlọ́run àti káwọn kí ni kí قل àwọn òjíṣẹ́ ọlọ́run tó pọ̀ ti wá pẹ̀lú àwọn àlàyé ọ̀rọ̀ tó kíyà bàjìrẹ́ ó kíyà táàmù kó jíṣẹ́ ọlọ́run wọn dá àwọn ọ̀rẹ́

wọ́n dẹ̀ ti sínú mẹ́yẹn wọ́n dẹ̀ pé sáwọ́jà mi ní àṣàrí mi ó jáde inú rẹ̀ sínú ìrọ̀lá ṣe wọ́n bà ní. Bíi bàyìí náà àwọn òjíṣẹ́ náà ti máa láyé ọ̀rọ̀ wá. Wà á fi lẹ́bí ní kò ń tún. Bíi bàyìí náà wọ́n mú àwọn ẹ̀rí wá látọ̀dọ̀ ọlọ́run. Wà á fi lẹ́bí kò ń tún. Bọ́dà ọdún tẹ́ ẹ̀ṣọ́ ìga àwọn àmẹ́bí ọlọ́run ti múrú ẹ̀ wá. Báyìí náà kọjá ní tùrù mọ̀ كنتم صادقين kí ló padà kẹ́yìn wọn kí ló padà kẹ́yìn àwọn òjújọ́ ọlọ́run yẹn fábìlì torí kí ni ọ̀tẹ́lì tó mú òun ẹ padà parọ́ mi ìkúntù sọ̀dìkì tó bá lẹ́kọ̀ọ́ lòun tẹ̀ sọ ọ̀rọ̀ yóò lè jọ alójú mo bá mú ìkọjọ́ òkun pupa kí lẹ pàṣẹ àgbàlagbà fún mi ṣèwọ́n bá mú ìkọjọ́ òkun lórí kẹsẹ̀ sùúrù díẹ̀ òun fẹ́ lókè tó rì sí náà ìgbà tí èyí dé ẹlẹ́yìn ló ṣe sùúrù tí ó tó tó dé ẹ lọ́wọ́ òkè tó gbé màálù máa dálíkà sí ẹgbà ní ojú ilẹ̀ bí wò ó wọ́n kìnnà ààrẹ fìrà àwọn wọ́n á tún tàǹdùrù fílọ́ọ̀nù àtọ́gbọ́gbọ́ ẹ̀ ń tẹ̀lé báyìí inú òkú tẹ̀ gbàdáde ní tí ẹ̀ mú

tẹ́ẹ̀bá ń sọ̀rọ̀ báyìí pé kó ṣe rí nì àwọn èèyàn ṣe fẹ́ láti náà gbọ́ nǹkan bá lè mú pé òjíṣẹ́ ọlọ́run ló ọ́ tálẹ́rù tó wọ́n ní o àwọn èèyàn àfà ẹ̀yìn náà ṣe lè bá wa ṣe kan tó bá pé agbára ọlọ́run ó wà àwọn alákọ̀ọ́ fún kó mẹ̀gá ti rẹ̀rẹ̀ àwọn ẹ̀mí tẹ́bá rí àfọwọ́ wà máa wọ́n a máa lo mọ́tò wọ́n a máa ń yọ̀mìnà rẹ̀ dìdìrì ní ìyẹn wá túbà kan bẹ lójú ọ̀nà èyí ò gbà rẹ̀ kò kírun torí ṣe wọ́n ti báyé ó wọ́n sọ pé ńlá ìlà àìlọ́lọ́ ẹ sọ pé ńlá àkọ́ni sọ torí pé ó ti ń tẹ̀lé tako ńlá ìlà àìlọ́lọ́ torí lábùdà ní ìmánì ní láìlá ìlọ́lọ́ wọ́bí Muhammad Rasulullah itu láìlá kò sẹ́ni títọ̀ títọ́ tí ó rẹ̀ àpò tẹ́wọ́n ti lọ fẹ́rù tí wọ́n ti ẹ̀kọ́ ló ṣe rí sábẹ́bí ọsọ wọ́n àdó ìgbà rẹ̀ ti ti ga ni

بالبينات ànábì Ìsá alayhi salam kò yẹ kí Yàhúdí ó lè dá ànábì Ìsá níyàn pẹ̀lú tó ṣe fún wọn kò yẹ kí wọ́n lọ wẹ́pà tó ti jẹni Yàhúdí of today in days Yàhúdí ó bàbá ànábì Ìsá òṣìṣẹ́ ọlọ́run Jews of today náà gbà tó bá àtàkì Palestine ẹ̀rọ wá dáadáa tó bá àtàkì Palestine they will start from church church wọn ọmọ bọ́ọ̀lù rẹ wọ́n fi mọ́tò That They were why? Why is why you to find the church? Wọ́n ní church kìíní. Tààrà ní sí wọn náà. one? nígbàgbọ́ mẹ́. Wọ́n àgbàgbọ́ ti ṣe ọlọ́run ní. Wọ́n àti ẹ̀fẹ́ rí wọ́n lọ máa lè ní lẹ́nu wọn. Ó yẹ wọn, so you ìtumọ̀ ẹ̀ ní pé àlámọ̀ ìrìn àjò yẹn wọn ò ní gbà ń táwọ́ fún ìgbà tí wọ́n fojú rí báyìí. Àbẹ́bí ìgbà rẹ̀ ìsọ̀lá, òun ni ẹ̀dá kan ṣoṣo tọ́lọ́ ní kó mọ àmà láwòrán ẹyẹ ó bẹ̀ pátákù sínú rẹ̀ báyìí wọ́n yẹ kú lẹ̀ tọ́yọ̀ bìkìbìnìlá ó bẹ̀ jẹ́ ẹ bí kò wọ́n lẹ̀ rí táwọn asán sọ̀rọ̀ yìí náà wọ́n fara balẹ̀ rí àwọn náà rí pé àdábì ṣe tó jọ bẹ́ẹ̀ àdábì ṣe kí ni ó ṣe tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n rí gbà àdábì òun rẹ̀ gbà mọ́tò orí mùsílù àwọn ẹ̀rẹ́ ní gílé kan ẹ̀yìn kẹ́kẹ́ wọ́n máa mẹ́ta lọ́pọ̀jọ́ wọ́n ní màmá àlè gbà fún ẹ ọ̀ntì òtù bá dàwó lọ́ọ̀kan yóò pè ní ìlẹ̀ ní thirteen fourteen tó tún padà pé tó full moon on thirteen fourteen fifteen tó bá yóò pè méjì àwọn adarí kan bí àwọn adarí kan bí tọ́lá ti lè fi lẹ́nu àgbà fún un. wọ́n tó bí ẹ̀gbà ni wọ́n tó bí ẹ̀gbà wọ́n bẹ النبي صلى الله عليه وسلم كان يمر مع أصحابه ذات يوم orí pẹ̀lú àwọn ọ̀bàdé rẹ̀ jọ kan bàbáwọ̀ bẹ ha ìtì ó gba ẹgbẹ́ ọba kan ọba yẹn kò pẹ́ díẹ̀ tó gbẹ ẹgbẹ́ ọba rẹ̀ báyìí jáde fàtàlàjà náà kọ̀ àwọn ìbìrì bẹ́ẹ̀ ni ràkúnmí jáde láti inú ọba yẹn ràkúnmí yẹn tó fi oúnjẹ àtẹrẹ níwà lálẹ́ fàlọ́kà bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ yìí ó rẹ̀ wọlé síwájú òṣìṣẹ́ ọlọ́mọ ẹ̀ àdábì súnmọ́ ó wá dé tí ó gbé ẹnu sáàmẹ́bì létí tí wọ́n lọ́dún jẹ́ níbẹ̀ dínà pàtàkì àmà ọ̀lẹ̀ àdábì ti gbọ́ sílá kún ní ẹ̀kọ́ kí ẹ̀rọ tó kọ́ ó ní wọ́n ń wọ sọ bá mi pèta lóbìnrin àkún mi ẹ̀rọ pè ó ń pẹjọ́ rẹ̀ sùn ọlọ́run onu pé orí pa kí ló dé fọ́ yàrá mi rẹ̀ wọn àwọn òjíṣẹ́ ọlọ́run tó sáájú rẹ̀ ti mọ́ nílò àwọn àlàyé ẹ̀rí wá wọ́n gbà wọ́n wọ́n àwọn ni àwọn kíra ewé tíra ta fọ́wà nẹ́bí ọlọ́run kan tá a lè pè sòfì àwọn kan ní wọ́n والكتاب المنير وما أعوك أفضل كتاب منير كلا كتبت أمك على ذلك ما سمعت كتاب منير أفضل الله وكلا كتبت منير التي يبتلير به في الطريق بين الحق والباطل ọ̀nà yóò máa tàmẹ́lẹ̀ fún ọdẹ ọ̀nà ànú ni ọ̀nà ojúmọ̀nà ni máa bá níkàwọ́ òjòrí ẹgbàá tó jẹ́ ìyẹn ni pé àwọn tí sọ́wọ́ ọba àlọ́sùn na wọ́n tààlá tó ń fún àwọn ànábì ọlọ́run fún orí gbọ́ sọ́wọ́ tẹ̀lé ànábì dáwọ́ lè ṣẹlẹ̀ orúkọ àfúnni sàbúrà bọ́ọ̀lù ànábì sábà

إذا كان أبو موسى الأشعري يقرأ القرآن أبو موسى الأشعري ما كان القرآن ذلك ẹgbọ́n bá àgbẹ́jì mọ̀ bí ń kì ní yóò ní ààrà lápọ́dí útíyà nìzùmára bí màgbà ní àlìdàrú wọ́n ti fún ní ọrùn kan nìzùmára bí jìtá nígbà wọn ẹrẹsẹ orin níbi tó rùn yẹn lòdì àdájúwa ni wọ́n fún ní nìzùmára bí màgbà ní àlìdàrú bọ́ọ̀mù àwọn ará alẹ́ dáwúdà ṣe gùn tó irú ẹ̀ ni wọ́n fún tí àlẹ́bí wà lásìkò àìrà ìpàdébì dáwúdà tó ti mọ̀ pé ohun rẹ̀ ti kí ni ohun rẹ̀ nù tó ẹni tó mọ̀ ohun rẹ̀ nù ajẹ́pẹ́ tó wà mọ́ ohun yẹn ó ti ohun jẹ́ náà wọ́n ti wá bá wọn pẹ̀lú àwọn ẹ̀rí àlàyé tó kíra wọ́n àti àwọn àti tíra tó jẹ́ pé wọ́n mọ́n tàbẹ́lẹ̀ fún yẹn kò lọ́nà nàám. Kullu nafsin dha'iqatul mawt. Wa innama tuwaffawna ujurakum النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا وما الحياة الدنيا إلا متاع الغرور كل نفس رائقة الموت شئنا أو أبينا أيضا أصبح أتوى لهم أبي ودي أتوى لهم قضية مسلمة عند أهل المنطق قضية مسلمة لا أجد على فيه is a concluded issue èso bá ọjọ́ kí ni ó ti bá ilé rẹ̀ mọ́ta rẹ̀ láàmú wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n kù afẹ́ akọ̀ ájọ́ kí ni àápù bóòtẹ́ dáadáa ó kù bóòtẹ́ làkejì ó kù nígbà tó wà parí ẹ̀ ó ní kúlù nafsi gbogbo ẹ̀mí kò sọ pé kúlù ìsáàlì ni kò sọ pé kúlù jinni kò sọ pé kúlù jasadin walakin kúlù nafsi ni anáfù ìlànà èyí tí ń lọ lẹ̀ tí mílò òkè lára wa tí mílò lẹ̀ tí mílò òkè bá nípa tó ń náwó yàtọ̀ nígbà tí ẹ́ńjìnì bá dékí ni tó paná tó rọ́ paná ó rọrùn kẹ́sìkí ni kẹ́tùn tàpánà yóò rẹ̀ dékí ni yóò tó kí àmọ́ pẹ́pọ̀ ní paná ìrọ́ ní jẹ́rẹ̀ gbogbo wà lápaná àwọn olùmọ́ ní kó lù lọ́sìn gbogbo tí ń tí ń mí lòkè tí ń mí lọlẹ̀ ìsànà wọ̀fìn ọ̀bì ní sọ́mọ̀lẹ̀ àbílẹ̀ gbogbo wọn ni wọ́n tọ̀ kú àwọn olùmọ́wárí ọba aláàlẹ́ bá ikọ̀ àlùmọ́wòsì ìyẹn ni pé wọ́n kú ikú yẹn kì í ṣe pé wọ́n kú gbére tí wọ́n ní jímá ìyẹn ni pé bá ọ̀ wọ́n kẹ̀kẹ́ kí ni wọ́n ti ti rẹ̀ wò wọ́n gbọ́dọ̀ pa lọ́wọ́sìkò kan á wọn tábà sọ́ọ̀tù rẹ̀ á padà mú àìsàn ìdíjẹ́tọ̀ èyí tí ó ti tẹ́ lára rẹ̀ ábẹ̀rí ni a lọ fọ́ ó lọ kà sí ti tẹ́ lára wa ọkàn bọ́dú wé ọkàn ní o ọkàn kọ́lọ́ orúkọ́lá bí ní o ilẹ̀ àlúrẹ́gà àlúrẹ́gà ánìwò olóró nínú àmì rọ̀bì wọ́n máa àwọn ọ̀nà tó kú òní bàbá dá máìkì tó kú òní máìkì òkè olórọ̀rùn wọ́n wá bí àlẹ́rù sọ̀rọ̀ báwọ̀ àlẹ́wọ̀sára á lè tọ̀ bí àti náà pé kí wọ́n tò lẹ́nu gan yóò àlúlaka àlẹ́rù àrùn wà lọ́sì mú tàrà àdìfàdà yìí wọ́n máa fi wọ́n tura wọn ní àrùwà kíni àti nọ́ọ̀sì ẹ̀mí tó múlẹ̀. wọ́n wá wádìí pé ẹ̀mí yẹn sí làdánù rẹ̀ gan. àlìkùnlá àjẹpẹ̀dún sómi bọ́rọ̀ gidi báyìí kò ní bọ́rọ̀ gidi kì í tọ́kàn ó wá ní àkò tí fojú rí ẹ̀yẹ́ ò tí fojú rí min amòrì rọ̀bì àtẹ́ni وما أوتيتم من العلم إلا قليلا ìtọ́jú òpè sára kò sẹ́ni tí ó mọ̀ ìjọ́dá òpè sára ọmọ ènìyàn báyìí ó ní àdíìsì àtẹ̀dá ọmọ mẹ̀sìnlẹ̀ ó ní tá a bá di one hundred and twenty days wà yóò sàlẹ̀ ilé ìlú mẹ́lẹ̀kì wọ́n wà á lọ wọ́n màláìkà sí wọ́n fẹ́ẹ̀lì síla agbára yẹn wọ́n mú wá bá tó tábàrà yẹn bá wọlé ẹ̀ẹ́kẹ̀ yìí pé ọmọ bẹ̀rẹ̀ ní kí ni o ó bẹ̀rẹ̀ sí mú ó ti fọ́ọ̀mù tẹ ọ̀pọ̀lọ̀ ti fọ́ọ̀mù bẹ̀ kò ní fọ́mẹ́ṣẹ̀ náà létí ìpè àmọ́ tó bá ti wọ́n náà tó ń kí dé o yóò ṣe kí ni ó gbọ́dọ̀ máa mú ó làwọn olùmọ̀ sọ wípé tẹ́ bá wo ya scan ẹ gbọ́dọ̀ máa rí beat of the heart tí dókítà bá ní àwọn ògbọ́ bíìtì náà kò sí kí ni máa o kò sẹ́ni máa bẹ̀rẹ̀ bá ti gbọ́ bíìtì yẹn pé ìfúnnúdì ó tẹ̀lé tí wọ́n bá dẹ́kọ̀ ọmọ náà wò ní bàbá wo ló débẹ̀. lòdìsí aláṣù láàrin wọ́n tàá lápá fún wa ó ní ìlà àwàjà nẹ́sù tẹ́lẹ̀ bá jáde láì tẹ́lẹ̀ pé ọ̀kan wà mẹ́ ẹ̀mẹ́rin ló kíni ó jáde ìlà àwàjà nẹ́sù tẹ́lẹ̀ bá jáde nú ara tàbí àwọn olùbáṣọ ojú ó tẹ̀lé tó tẹ́lẹ̀ bá jáde nú ara yẹ̀ láì ẹ̀rí pé ìhọ́fẹ́ máa wò ó bọ́jẹ́ mú lọ tàbí àwọn olùbáṣọ ó ti tọ́kù òun nínú òkèrè dáríkọ̀ ìyẹn ló jẹ́ kí àbúbákì oṣù àti ìdìbò kàfún ájò ní nígbà tí wọ́n gbé pé wà mọ̀ hàndẹ́dùn ìlà ọ̀sùn ló Ó tó bí áyà rẹ̀ látàrà yé fún wa, ìgbàtà ìmájì tí wọ́n sọ pé ó kú

ó ní ẹ̀lẹ̀ pàdé otherwise yóò yà lẹ́rẹ̀ a lè gbé nǹkan tó wúwo lé nínú látẹ́kùn bọ́bà kó sí wa nínú torí pé irinṣẹ́ tó ń sẹ́gun atẹ́gùn ó ti dá tẹ́lẹ̀ imú ti straight ẹnu ti straight etí ti straight ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta látẹ́gùn òdì kíni ẹ̀kọ́ wú ti nímú etí torí pẹ́tẹ́ ẹ̀bá ti tètè di àátẹ́tẹ̀ wú tẹ́bá tó wá di àwọn ọ̀nà míì wà tẹ́lẹ̀ mọ́tètè rí bí kátẹ́kùn lè pọ̀ wọlé omi bí tìgbẹ̀ fi jáde atẹ́kùn lè gba rẹ̀ náà wọlé torí tẹ̀rọ̀ bí ìjọba gbé nǹkan lé wa níkùn so ikú ọ̀pẹ́rẹ́ atẹ́kùn lè fi ṣe kíni kò ní láyé rí tiẹ̀ wọ́n gba gbogbo òṣìṣẹ́ ọlọ́run àbẹ́bí ṣiṣẹ́ lọ́dí ọ̀làlà ìlú ó ká sọ lọ́dún rẹ̀ ọ̀tẹ́gbà wakọ̀ bẹ̀rẹ̀ ó dì í mú ó kí ìsìlẹ̀ ní gbangba wájú ojú rẹ̀ ó wá sọ gbọ́nà òsì mo lọ́nà tó gbé wa lọ́bẹ̀ ó ní kí ni lè mọ òdà àlẹ́bí kàtàkà ọ̀wọ́rọ̀ àlẹ́bí ọ̀pọ̀ ìgbìmọ̀ ikú tọ́lọ̀ ní gbogbo wọn sàn owó ọdún kí ni ọdún sọ òwúrọ̀ báyìí ìyẹn ni pé àti ọlọ́dún kí ni ó wá mà dájúdájú fún tó bá lẹ mú wọn náà sọ ikú wò kò sẹ́ni sí bẹ̀rẹ̀ oúnjẹ tó ṣe tọ́wọ́ ó ní bẹ̀rẹ̀ bí kó mẹ́pàá máa ń wọ́n mẹ́ṣẹ̀rẹ̀ nìkan tó lè yí bẹ́ẹ̀ lẹ́nu mọ́ àwọn subhanahu wa ta'ala kò fún ìyàká ní ọ́ṣùn wípé fọ́ọ̀mù abẹ́láyé mi àwọn ọmọdé gíní àwọn ọmọ ọ̀pọ̀lọ́dọ̀ wa tíúdé tó bá wù ẹ̀ àlẹ́bí ló kọ̀ ẹ̀fọ́n sọ̀hábà àwọn àwọn ọ̀rẹ́ ìrọ̀rọ̀ fífi ààlà ọba aláàkún lọ́ṣọ̀ pé tí yóò bá bẹ láyé àbí yóò bá bọ̀ lọ́wọ́ rẹ̀ fàtàrọ̀ àbùnú ìlà ọ̀rọ̀ fífi ààlà ẹ̀rú wá bẹ́ta kó ọmọ ọ̀bẹ lọ́wọ́ ta ni ó padà sọ́dọ̀ ọlọ́run àbákiri máa ṣùgbọ́n tó Ìgbàtò ìlàrùn. Gbogbo àwátà mi lọ lẹ̀ nílò òkè nínú òyìn náà nílò àrìjẹ̀nù pàtàkì wò. Àwọn kan tó àyà kan sọ pé àwọn màlẹ́kà yọ, màlẹ́kà yọ. àwọn tó bá lára sí tó wọ́n nígbà tọ́lọ̀ ọba láàrin kúlù mẹ́ni àlẹ́ ìhà kúlù mẹ́ni àlẹ́ ìhà fáàn wọ́yọ́dẹ̀ kọ́ wájẹ́ wọ́n bí kàzọ́lì jẹ́láàrí wọ́n ní ìṣọ́ wọ́n bí wọ́n gbọ́ yóò pé kúlù mẹ́ni àlẹ́ ìhà fáàn gbogbo tí lọ lórí lè lóta yóò wá kú gbangba wájú ọlọ́ọ̀ba sọ bẹ́ẹ̀ ó wá ní kúlù ṣe ń ààrìnkùn ìlà àwájẹ́ à gbogbo tí bẹ pátápátá yóò lè kí ni o màláìkà ni o èèyàn ni o igi ni o ọ̀pẹ ni o níjọ́ yẹn lọ bá dẹ́lọ wà sọ pé kú ní mẹ̀lẹ̀ múlùkù mẹ̀lẹ̀ múlùkù ìyàwó ẹ̀mílá ìlúwà ìgbìmọ̀kọ́ ìhàrù ẹwà bẹ̀rẹ̀ ní mẹ̀lẹ̀ múlùkù ìyàwó ta ló lọ́lá lónìí wọ́n ní kò tẹ́gbà gbogbo wá ti tẹ̀ àti já kútukùtù bóòrò tí ẹ̀dá wa mà wá kò tẹ́gbà kan àrùjá lónìí màláìkà ni igi ni ẹyẹ ni kò tẹ́gbà tí ó sọ̀rọ̀. ìlà ìlúwà ìdí nǹkan ha. ẹ ṣe kò wá tó tó kún lè la torí pé kò tẹ́gbà tó kù lẹ́sìn dán òun fún ara ìlú òkè ni yóò fèsì tó ní ìlà ìlúwà ìdí ọba tó jẹ́ pé òní kan là tó alcohol ọba tí jẹ gàba lórí gbogbo tó dá. وإنما توفون أجوركم يوم القيامة Bàbá tó kú òtàn, ọba kò tán síbẹ̀ o. Tuwaffauna أجوركم يوم القيامة. iṣẹ́ yín fún gbogbo ẹni bá ti tó kúrò látàkì ni a ti ẹ̀sán rẹ̀ fún ẹ̀sán tẹ́ rẹ̀ á tó fún ìwọ̀nfáwọ̀nà látara wọ̀nfá á tó fún ntòsí ní ìlú mi ìlọ́kùnrin àti àti òun mi ojú rọ̀ ẹ̀sán ojú rọ̀ ó máa ń pè ní owó ọ̀yà ntòsí òun mi tó bá ti dọ́wọ́ ìyàwó mẹ́lìkìyàmá ìjọ ti gbogbo yóò dìde yọ́mọ̀lìkìyàmá sábì pè yọ́mọ̀lìkìyàmá òun náà lè kẹ́sùn látọ̀lìkìyàmá fi hàn torí pé gbogbo wa ìdúró láti kí ni ẹgbẹ́ ẹlẹ́pẹ̀lẹ́ ìdìbò ẹ̀ nígbà gbọ́dọ̀ òsì náà. gbogbo ẹ̀ lọ kọ́ ọ̀nà ni àwọn yóò wà lọ sí ẹ̀gùn. lọ́nà ó lágbára ni ẹ̀ ní. ó ń ní rẹ̀ ó mú dé oko tẹ̀rẹ̀ nígbà tí wọ́n ń sun o ń bẹ́nu àdáàbò rẹ̀ àmẹ́bí wà lọ́dọ̀ lọ́wọ́ yìí ó ní pàtàkì àwọn òun ìlà àrùsọ́ bí òun lẹ́yìn kì í sí láì aláwọ̀ yìí torí fọ́pọ̀ àgbọ̀n mi tó pọ̀ rò àtẹ́ ṣubú àbí <laughs> nígbà tó wà lórí láì tó ti pẹ́ títí àwọn àgbàlagbà mẹ́jọ wọ́n dúró kò sẹ́ni tí wọ́n pọ̀ ní bẹ́ẹ̀ náà lẹ́rú sí ọlọ́run àwọn nìkan lọ́wọ́ aláwọ̀ wọn ní special honour wípé àwọn eléyìí ẹjọ́ kúrò ní lórùn ẹjọ́ máa bọ̀ lábẹ́ bògì bá a bá ti ṣiṣẹ́ sí bẹ́ẹ̀ ni bògì ó èyí wọ́n sọ ọ́nà rẹ̀ sábẹ́ tẹ́ǹsì wípé yóò níwà lára lónìí توفون أجوركم يوم القيامة فقد كنتم تعتدوا فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع القلوب فمن ẹni tí ó wò lè jẹ́ ọkùnrin ni àbóbìnrin ni ọmọdé ni àbí àgbà ni zùtù sí àádìn náà ó wá là nínú iná a ti dúró wọ́n ti dájọ́ tán wọ́n wá ní kálukú wọn máa gbójú àtàlájì lọ àtọ̀rọ̀tì àtọ̀rọ̀tì àtọ̀rọ̀tì àwọn ẹgbẹ́ gbójú àtàlájì àtọ̀rọ̀tì tó mú ó mú bí abẹ́ ìfáyé ó ti yọ̀ bí ikú máa wá sí wọn ti fara náà àwọn abẹ́ gún

فقد فاز تطوي فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز أعوذ بالله أما قد يبقى الذكر تقول له قارئ

ọlọ́pàá ti bẹ́ẹ̀ mọ́ àtàwọn náà wákọ̀ ti fáàgbà ó ti tèrè kí gbogbo àwọn ẹjọ́ kọ̀ rẹ̀ lọ́gbà mọ́bìnú bàbá ní gbogbo ọmọ ẹjọ́ kọ̀ rẹ̀ lọ́gbà jọun abẹ́jọ́ kọ̀ rẹ̀ wákọ̀ ti fáàgbà irú ẹ̀ níbẹ̀ ló tèrè torí pé wọ́pàá ìhàyà tó dúnyà ìlàmẹ́ta olùkòrò wọ́pàá ìhàyà tó dúnyà ayé ìsẹ̀mí ayé tẹ́ẹ̀rí kò tó ń pín ìsẹ̀mí kò tó kí ni kò tó ń pín ìlà kò tó lè tó tẹ́ẹ̀lé ò sí òwúrẹ̀ kí ni adùnní adùnní èyí tí wá sàbò kí máa kalẹ̀ adùnkí ni adùnsẹ̀jẹ́ adùnkí adùn tọ́lá omi tẹ́yẹ̀ tó tó jẹ̀ mí omi tẹ́yà jẹ tó tuntun jẹ omi tẹ́yà jẹ tó tuntun jẹ omi tẹ́yà jẹ tó tuntun jẹ ó dákọ́ bí tí wọ́n ti tó lẹ́lẹ́yìn wà láyé àwọn ìlú sọ̀rọ̀ ac adùnmi air condition kí mo pè é lóòótọ́ adùnmi bẹ́ẹ̀ bá tẹ̀ sínú ọkọ̀ yóò jókòó ó mi wọ́n lọ yẹ́ wọ́n wọ yẹ́ lọ àbí kò sẹ́ni tí ó kọ ẹjọ́ wà ní tọ́lọ́ tó mẹ́wàá fún ara ló wà ìdí àṣírí rẹ̀ bí ọmọ. lánàá wọ́n mọ̀ ní àmọ́rin ti wàhálà kọ́ jòkó ìsinmi díẹ̀ àbí lónìí wá dá àgbàdébì kan ní bàbá omi wàhálà ó yá ajẹ́pẹ́ bá láàárọ̀ wàhálà máa jẹ ṣúgà máa jẹ lọ ẹjọ́ jẹ kí ni ẹjọ́ máa jẹ tó bá lásìkò kan wọ́n wà fún lẹ́ńkà àdéhà yìí pé bàbá tẹ́ bá rí ṣúgà tẹ́ bá fún ilé ẹjẹ́ pèlè bí àwọn bá ìsìn máa jí sínú ọ̀bẹ̀ fún ìwé dápá ń yóò máa jí ẹ̀ ní jẹ́mọ́ mi kí ni wá tó ní jẹ́mọ́ ẹ̀yìn ẹ̀yìn tẹ̀rín kò wúrò lára yíò ẹ̀mọ́ àbádùn mẹ́nu adùn wá bà á jẹ́ pé adùn tẹ̀jẹ́ ni àyàgbé tá a bá lò tá a fi tẹ̀lé tó bá dẹ́nà. wà á máa hù tí tùmí ṣe irun fámadà olùhàyà ti dúnyà wá sí iná tó ha. wà á rìn dáwọ́ ìwé ìrùn wà á bẹ̀ kọ́ náà ta èrò. wà á hù tí tùmí ṣe irun gbogbo kí ń táyẹ̀ lọ́rùn fún obìnrin ní wọ́n ní òróbìnrin súté ìrọ̀ ni ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ sí kún tí ń jàpà nínú ẹ̀bí kẹ́ wọ́n ní kọ̀ọ̀bà tó ń tí ó pà ní kékeré o ìdí tí ó bá dé yóò padà kábàámà lórí ẹ̀ kò sí ń pè wá ayé àbí bàbá tó tẹ̀lé kọ́ lọ́wọ́ já àmì náà àdé ti ما من موضع صوت في الجنة موضع الصوت موضع من الصوت níbi ìdílé bàbá pé òfin stamps stamps mú tó máa wá ọmọ mi ti stamps omi ní bá a lè fi ọ̀pá sí bí ìdè òkè ẹsẹ̀ báyìí mo tẹ̀sẹ̀ wá rí pé tí òun ju èpì lọ nínú àlùjẹ́nà láti ti tí òun bá ju láàyè yẹn nìkan ó lóore jẹ́ àti gbogbo tí mẹ́mẹ́ lọ. ó ní tí ò bá tún yé yín ó ní àpèjúwe ayé wọ́n á lè dúnyà wà lè àkẹ́rọ́ ó láyé pẹ̀lú àlìkí àmà tí a bá fẹ́ fi wé ra wọn. Bàbá jùlọ bẹ́ẹ̀ lọ sí yé ni èlù bẹ́ẹ̀ lè lè jẹun. Ó dàbí ẹni tọwọ́ bọ òkun. Tó tọwọ́ bọ òkun. Tó bá yọ ọ́ jáde báyìí, ó ní kí ló ń bì jáde.

àlìjẹ́mẹ̀ yẹn gan. báwo ni wọ́n ti wọ́ọ̀dì population wa tí a bá ti fẹ́ ilé ẹni tó ni yóò padà complain pé wọ́n ìjẹ́ ti fi yàrá ìjẹ́gbẹ̀ẹ́ mi yóò ní mo rò pé rescue room lòlòlòmí lẹ́yìn rescue room ẹgbẹ́ ṣòfin ẹ̀yìn ìfẹ́ rẹ̀ wọ́n ìjẹ́ ìjẹ́ kó wà lórí ibi ewu dátẹ́gùn ó ti máa wà kí ní jẹun ó complain kò tẹ́ lọ́rùn tàbíjáwò rí bẹ́ẹ̀ gbogbo tí wọ́n ti bẹ̀rẹ̀ síbẹ̀ pátápátá kò séyìí tí ò ní jẹ́ ìrànwọ́ wọ́n ti bá ẹ̀rẹ̀ tí ó wù tí ó ṣíkì stéèkì wa ọkọ̀ sí àdá ibù tó tó lé gbogbo bẹ́ẹ̀ wọ́n rò pé àjọ ní torí gbogbo àwọn ayé èèyàn náà ṣe wàhálà lórí ẹ̀ àgbàgbàgbà gbogbo àgbàgbà lèyọ́ lè kíni ló ṣe wàhálà lórí ẹ̀ kí tó bá lọ ìkẹ́ ọmọ nínú àkúnlé ayé bẹ́ẹ̀ wọ́n ṣe wàhálà lórí ẹ̀ nípa abẹ́jẹ̀ èso ó yẹ lọ mẹ́sọ̀ wá ẹgbẹ́ àbí ẹfún ẹsẹ̀ ọmọ ẹgbọ́n òbí lọ igbá àwo ọba láàrin adùn ayé nù adùn kò rí bẹ́ẹ̀ rárá o tẹ́ bá jòkó lórí àga báyìí kò rí ìdí káàdì máa báyìí fún lọ́dọ̀ kí ni lọ́dọ̀ máa dà sí láàrin kò tún fún wa ìyẹn ni pé sáàkù gbogbo igi rẹ̀ kò sí ga bẹ́ẹ̀ máa nà èèyàn máa rò pé ah, wọ́n àkọ́kọ́ lè tu àbàtà lọ sí nọ́ọ̀tì lójọ́ kan àwa mú fúra nígbà tá a mú fúra báyìí a kàn sùn ní tẹ̀síwá ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àwa sùn onídọ́ kejì àbàtúgbè wa kí náà tún pé èló tó sùn bọ́lá dáadáa ẹ̀gbọ́ eléyìí ti dé èló tó yìí ẹ̀rọ àgbọ̀nrọ̀ ẹ̀rọ wà kàmí òsì àwọn lè rí bí tí òsì ẹ̀dẹ́ jẹ́ bí òsì àà làìdúkù ní tí wọ́n nínú fúlábọ́ọ̀lù ọmọ pẹ̀lú òfin sí ọ̀nà lè dùn fẹ́ lọ́wọ́ yìí

tí wọ́n ká lórí okùn lórí bí ìfìfà lè jẹ́mọ̀ rẹ̀ nù. Ẹni ọ̀pá lábẹ́ ìpínlẹ̀ òkèèrè ó fọ́nmọ́ ẹrù yìí ni ọdún mọ̀ kó lọ. Tó ayé òfin bá jà lórí ẹ̀. Ìfọ̀rọ̀lẹ́gbọ̀n Ó ní wọ́n gbọ́ lápútẹ̀ ní ayé pé gbogbo ń dọ̀rọ̀ bá àrígbà

nígbà kí tó sùn lálẹ́ yìí lè yẹ mẹ́fìlà kiri lákà méjì táwọ́bà lákà mélòó lákà méjì wà nílẹ̀ lẹ́yìn bàtà àjàdì wọ́n ní lẹ́yìn bàtà àjẹrẹ bí náà fi làkà lákà àlà àtàkà rọ̀ ṣe gbogbo ayé rẹ̀ rẹ̀ tó àfúlá ìjẹ lákà méjì lákà mélòó lákà méjì àwọn ènìyàn wọ́n ń kù láwọn ń gbà mú ayé kìá náà àwọn ènìyàn ń gbà ayé látàárọ̀ bẹ́ẹ̀ tí bá tí wọ́n látàárọ̀ tí wọn àwọn mi àwọn jèrè jẹ́ òní látàárọ̀ ni lọ pé èrè bàjẹ́ oúnjẹ owó tí kó lọ ń kó ìjọba rẹ̀ kẹ́lẹ̀ owó tí òkè dánú rẹ̀ ó wulẹ̀ bá ẹni tí ó sàn lówó ẹni tí ó sàn lẹ́sàn iṣẹ́ rẹ̀ ó bá a ṣòwò bọ́lọ̀ ń ṣòwò ajẹ́tọ́lẹ̀ wa gba hundred thousand lọ́wọ́ oṣù ó yẹ kó bọ́lọ̀ ń ṣòwò ní rẹ̀ tó mo fẹ́ rà jẹ́ náà one thousand two thousand ní ẹ̀rá kò fẹ́ rà èèwọ̀ àti sanẹ́ẹ̀lì kan ó tún àwọn tí wọ́n nílò rẹ̀ kó wá fẹ́ وما الحياة الدنيا وما الحياة الدنيا إلا متاع الغرور ẹ má jẹ́ká jẹ́ kí ayé ó tàn wá jẹ́ o agbọ̀dọ̀ orí tó bá ti نعم لتبلغن في أموالكم وأنفسكم ولتسمعن ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا ومن الذين أشركوا أذى كثيرا

ọlọ́lá a làtúnlà wúnà bí àmúwá àríkùn wá àfòsìkùn àìgbà afẹ́ akọ̀ aláàlọ́ ọmọ mìíwáwò yóò máa mọ́dọ̀wò wá kányàn látara ọmọ àtàrà dúkìá ọ̀nà tó máa ń gbà fún wá látara ọmọ àwọn ẹgbẹ́ rò ọma kọ́mọ ìyókù alákọ̀ọ́mọ okwu làtúndùlà òun náà ọlọ́lá ọgbọ́n ọmọ tí òní tètè fún ọ ọmọ ti kíni ọmọ ẹ̀sẹ̀ mi kí àwọn àdìgún nínú dúkìá èèyàn lè ní tẹ́lẹ̀ tí òní ní ma ó lè pọ̀ tẹ́lẹ̀ tí òní pọ̀ tó ẹnu wọn bá tí òní jẹun jẹun tó kíni ni ó máa rí ó ní bí ìṣẹ̀lẹ̀ abẹ́rin wọn nu ẹ sì gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ torí pé kí ló fà á tí ò bá fẹ́ yẹ̀ kò ní dáhùn ọ̀rẹ́ ti bá kọ́ ìgbà yẹn kí ti ìgbà yẹn ni pé ọba aláwò ní nífẹ̀ẹ́ ẹrú kan àti kódà wò òun ló fà tá a bá rí àdánwò lára àwọn èèyàn fẹ́ ẹlẹ́jà yọ̀ mọ́ pé kò ní lẹ́ni ọlọ́run ẹ̀rí mọ́tò ẹ̀rí àti mọ́tò rẹ̀ eléyìí ló ti ń wọ́n lẹ́nu pé ó lè kírun ju àwọ̀ lọ orí rẹ̀ wájú rẹ̀ ló lè yọ sí náà kò lówó ọmọ rẹ̀ ò ní ìyàwó túmọ̀ sí pé kò sọ òkú ẹni yẹn kúrò ní gbòòrò lágbódá ní àgbò ènìyàn lọ orí ọba aláwọ̀ tí ń fi orí ayé ń dì sábì ní mo fẹ́ lẹ́ẹ̀kan sí ọba aláwọ̀ tí orí ayé ń dì sábì ní fífẹ́ pé oorun tí mo ṣe fún láyé tó pọ̀ lójú màá lóore kí ni o mo nífẹ̀ẹ́ rẹ̀ rárá. Sọ́kì lọ́wọ́ sọ pé làtúndà ọ̀nà bí àmùrà nìkún máa mọ ọgbẹ́ yín wò lára dúkìá wá àwọn ìwà àdínkù àmọ́ tí mo fún iná ní ọ̀nà tẹ́wọ́ ló ń fi Bọ́dà mo lè fi ráyé ṣàdánwò ara yín. Ìyẹn pé ọkọ àtìyàwó fi ń ṣàdánwò ọkọ máa lọ bá ìyàwó máa lọ sí ẹ̀ ẹ wà máa lò pé kí ọkọ ìwọ́n ti gba abẹ́ báyìí wọ́n ti wọ́n ti yàn tó lò yà ó lè dì mọ̀ ṣe bẹ́ẹ̀. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ونقص من الأموال والأنفس والثمرات mo lè mú ìdínkù wá lára tí wọ́n fún yí ayébà lára àlàáfíà mi àti lára owó àti lára ọmọ من أنفسكم قرأ هذا باب الإخوة ọ̀kan àwọn olùmọ́tọ̀ pé min anfasikum tọ́wọ́ àdáyẹ̀ kan ò lára èèyàn fún tó bá dà jùlọ lónìí ó bẹ̀. àǹfàsì èyí ló gíní ètò bá jù àìsàn tó a gbọ́dọ̀ mà bí kọ́bìnrin kúrùkùn lẹ́ẹ̀kù yọ̀ bí ìfúnra wa ẹrú bá ṣe súnmọ́ lọ tó tí bá ṣe ń tẹ̀sí tó bẹ́ẹ̀ ni wọ́n ti máa bẹ̀rù tó. fàyínkára ti dí ní ìsọ̀lá rẹ̀ tún visa àlẹ́ ì. tó bá tún lé ní ìsúnmọ́ lọ dáadáa àdáwọ̀ ló ṣe kí ni yóò tún lé àkọ́lù làwà. Náwà fi sọ wá ní àlùmọ́mí àlùmọ̀bùtẹ́lì. Mọ́mí nígbà ní ń dánwò gbogbo ọlọ́run mú wa. Ó mọ̀ sí i.

يا نساء النبي يا نساء النبي لستن أحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع يا نساء إن كنتن تردن الحياة الدنيا وزينتها يا نساء النبي إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأكرهكن فراء جميلا Ẹwà gbámù rẹ̀, tẹ́ẹ̀sẹ̀ ọlọ́run àti kí ni àtòjíṣẹ́ rẹ̀, ọrọ̀ ayé lẹ́fẹ́ nínú rẹ̀ nínú òjíṣẹ́ ọlọ́run wọ́n á máa lo oṣù báyìí báyìí kí wò ní rú rẹ̀ wọ́n bá ti àwọn aláìṣà wọ́n fi ọ̀la àyà ọlọ́mọdé wọ́n ní kó àlẹ́ tó ń tẹ̀lé ó ní kó nà mẹ́rin iṣu àlà àṣùwàdẹ yìí àwọn ọmọ ń tẹ̀lé lórí ìtọ́jú tí wọ́n làwọn ṣe kíni làwọn máa jẹ táwọn òní ṣe kíni táwọn òní wù sí wọ́n ò tẹ̀sí torí ẹ̀ kọ̀m̀pléìn wọ́n ò torí ẹ̀ jáde tó wọ́n máa pọ́n látọ́lọ̀ ń parí dé làwọn jù yẹn àdáwò tó fẹ́ mú wá báwọn láyé nù. a gbọ́dọ̀ gba bẹ́ẹ̀ àkàmọ́jẹ̀rẹ̀ olú ẹ̀ nígbàgbọ́ ẹgbẹ́ rẹ̀ fi kọ́lé lóbi mẹ́ta ẹ wá kọ́lé kàtàkì ẹ kọ́lé kàtàkì ẹ̀ parí ẹ̀ láti dọ́rì

bábà bá ti rí bá bínú o kí lọ sọ ìnà ìyára ìnà ìyára اللهم اجرني في مصيبتي واخلفني خيرا منها Bọ́n ní ṣe lẹ́yìn ọkàn lọ́gbà ti gíní, yọ́nà kalẹ̀. Pé wọ́n wí bẹ́ẹ̀ fún ìṣẹ́ ọlọ́run náà. Wọ́n wí bẹ́ẹ̀ fún ọ̀rẹ́ ti sùúrù ní pẹ́tọ̀. Ó tún dé lóòrùn nínú tó bá dọ́là yóò pààrọ̀ rẹ̀. Ìgbọ́tọ̀ bá ra júùsì tó gbówálé. ẹlọ sọ́pàájì yìí á irú ìlànà méjì tí èyí tí àwọn èmi ò rí mọ́mí ò ti bèrè pé tí òun rí ẹlákùnrin ìwò lè rán fún ẹni tó mẹ́rin pé tí òun pé agbájì làgbé bẹ́ẹ̀ máa ti ẹ̀mọ́ ẹ̀sọ́ ẹ̀mọ́ lè sọ fún yìí láti ẹ̀sọ́ ìlú tó dáa pé tí òun máa Ọlọ́run fáwọn ọ̀sán wá ń bá ọlọ́mọdún láti orí òní nù ẹ̀mí lọ rí òní. Ó dùn lónìí. Aláàbí làtúrú làwọn ọ̀sán sí àwọn àìrùkún wá àrùkún ti kún. ولا جماعة من الذين أوتوا الكتاب من قبلكم هذا ومن الذين أشركوا أذى كثيرا Ogún bàbá rẹ̀ òjíjọ́ aláhùn ọ̀sọ̀ ní tó rí ẹlẹ́yìn kéré. Èyí tó ní wọ́n ń dí ẹ lọ́wọ́, àwọn ìyàwó àmẹ́lì náà gbó lẹ́nu ọ̀rẹ́ ìjọ kan, wọ́n ní kò ní jáde tí ò bá sẹ́sù táwọn fẹ́. Ó ah! máa ń gbọ́, wọ́n fi ó wá ti dá bọ́ ọmọ rẹ̀ pé ya á sọ ìrẹ́ àṣà ìrẹ́ àṣà ìrẹ́ àṣà ló dúnlẹ́nu ọ̀nà ó ń fara ní òjíjẹ́ ọlọ́run ojú òní ló ń béèrè lọ́wọ́ rẹ̀ ó ti wá bí mi tó lẹ́kọ̀ọ́ bínú jọ mi ó máa fẹ́ gbọ́ ọ́ kẹ́kẹ́ ìsìnkú kí ìbalẹ̀ láàrin ẹ̀ ó lọ àdáni àtà ẹgbẹ́ tó bá ìgbàwọ́ mi kí ló ń tẹ̀ ẹ́ kí

débá rí ogun ẹ̀rọ ti ti ọlọ́run òjíjọ ọlọ́run láti wọ́n tó máa yàrá ṣùgbọ́n ìwọ́n ló dé parọ́ adábì ṣe sùúrù bẹ́ẹ̀ bá ní ṣe sùúrù fóbìnrin tó pọ̀ nílé òtí tí wọ́n gbé pàdé rẹ̀ nípa tí òun ti sùúrù rẹ̀ kò kí ni wọ́n ẹ̀sẹ̀ tú aṣọ lọ́rùn mi nínú lórí ìwọ́ wá ń rẹjú ọ̀sẹ̀ ló ti ṣe eré mi kò ṣe kẹ́kẹ́ àwọn abẹ́rẹ́ àti ẹ̀gbìn abáàdì lọ́wọ́ tó bá mi lọ sí ó mọ́ mi lójú òwò rẹ̀ ìwọ́n tẹ́lẹ́kà kan ní kápàdé rẹ̀ ọwọ́ mọ́jú bó mọ́jú bẹ́ẹ̀ lọ kò ṣe ń pín ànábì òwò tọwọ́ bàtà lọ́wọ́ tírẹ̀mì rẹ̀ ni ó wá kọ́bìnrin tó pọ̀ sí lọ́dọ̀ ó yà nínú tírẹ̀mì lára wọn kò sí bá jẹ́ tó wọn ò ní lára láti tírẹ̀mì tí ó fara kí ó wá jáde ìjọ kan kàmà àtúrájà Buhari a ní Usama bó Usama ló wa ó lọ́wọ́ àmì inú jẹ́ mi ó jáde ní wa gùn àkúnmí àlọ́

àwọn kẹfàdàrí ṣe súnmọ́ ọba yìí bẹ́ẹ̀ lọ́lá lákùnrin yẹn kò sí ìgbà ìṣúná wọ́n pẹ̀lú àbúlá ìgbọ́n òbá yà nínú ìjà lóòrùn ló bá fi aṣọ tí bàtẹ́ ìwé láàrin wọ́n lè gírí ó fi di mú báyìí bára ti ṣe súnmọ́ báyìí ní sákùn làkúnlẹ̀ rẹ̀ àti wàtà àkúnlẹ̀ ẹ̀ jìnà sí ní ẹ̀rùn wọ́n ìsúnmọ̀ nígbà ìgbẹ́gbẹ́ bá ṣe ká àmì yóò sọ̀rọ̀ bàtàlà àlẹ́yìn ìlú kọ̀ọ̀án ànábì wa ka kùránù fún wọn ó tún pè nítorí jẹ́ fún yín ni o ẹ̀sùn àlọ́kọ̀ ọlọ́run lọ́kàn ẹ̀sùn máa tẹ̀lé máa ṣe gbogbo bá sọ alákùnrin yẹn ò yẹ lórí ojú sọ yẹn ó wá ń bá lọ bẹ́ẹ̀ ó ní ìjọkọ́ yẹn sì mùsùlùmí wà mùsùlùmí wà àwọn tó ti ẹ́ tó fi aṣọ rẹ̀ tó fi gbọmú yẹn ó ní máa láríkà ànábì ò kankan ó ní wọ́n ń tẹ̀ wájú ànábì wá fẹ́ lọ wo arákùnrin kan tèmi sáàdù ọmọ ìgbàdà ó fẹ́ lọ nígbà tí wọ́n lọ ń bẹ yẹn wò

ìjọ yẹn ni wọ́n ti múra pé wọ́n jọba bó ti wá dé tọ́lọ̀ ń sọ kalẹ̀ fún ẹ tó jókòó táwa náà wá rí pé òdodo mi àwa rí pé àmì ìjọba mọ́ lọ́bá ìjẹ́ lọ́ba ó ní tó fà tó bí ó lọ mọ́ ọ̀nà ni pé tó jẹ́ sí tó ń gbọ́kọ̀ yá ń gbé àdábì ní páàkù ah, hmm, ẹ̀yìn pàdé ẹ̀dá pàdójúkò fún àtọ́tọ̀ ní ń wọ́n pọ̀ ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ àdábì ní páàkù ah, hmm, àtòlùwà àtùfà ẹ̀dá pàdójúkò àmójúkò fún wa bẹ́ẹ̀ bá pàdé ayé ìkẹ́mẹ̀ yìí ọba láti rí ẹ̀mẹ́ nínú súra yìí wà ní tẹ́sì ìlú wà kí ni ó wà tàbí láyà lórí okùn kẹ́rù ṣe án wà ní tẹ́sì ìlú wà tàbí fà ìlàlá fà ní tẹ́sì ìlú wà tàbí fà ìlàlá nìkà yẹn àzùmẹ̀ ìlú ogun méjì náà lọ́lọ́ lò fún wọn fọ́rọ̀ bá ti nílà ogun méjì ní kí lọ́pàá bábá ìlú ṣe sùúrù òkú bẹ́ẹ̀ lọ fi wúni gbogbo kẹni ẹ tí nǹkan bá káyà ọ̀rọ̀ ṣe kíni sẹ́ẹ̀mù tí sẹ́ẹ̀mù ẹbí òbá ṣe sùúrù fáàbù ọmọ òbá bá kò ní ṣe kíni o kò ní bà kí ni ẹ yóò kọ̀ máa bínú mi àwọn abẹ ni wọ́n rí ìdí ìjọba ẹ̀ wọ́n bẹ̀ mí ó ní kọ́dà níbi tí ìjọba ẹ̀ ju wàhálà dé àti yahudi àti mùsùlùmí àti mùnàfìkì wọ́n bẹ̀ bá nara wọn ànábì tí wọ́n mú wọn kúrú pé ẹ̀sìn sùúrù ẹ̀sìn ẹ̀mọ́jà sẹ́kọ̀ọ́ ní gbọ́dọ̀ kò tó nǹkan ẹ̀mọ́jà ẹ̀sìn sùúrù wàyí tẹ́sìlò ní ti kojú wa wàtẹ́sà kù táà lè tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tẹ́lẹ̀ eléyìí gáà ní ìdàmúlò ẹni tó pẹ̀mọ́ tó sàkéjì ọ̀rọ̀ rẹ̀ wà náà ní ọ̀rọ̀ ẹni lè fún wa bẹ́tẹ̀ نسأل الله إله إلا أنت ورسوله سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله